إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته نسأله سبحانه وتعالى في هذا الشهر المبارك أن يبارك في أعمالنا وفي علومنا وفي أعمارنا وفي عباداتنا وأن يتقبل منا صلاتنا وركوعنا سجودنا وأن يعصمنا من الزلل وأن يعصمنا من الزلل ويقينا من شرور الناس وشرور الجن وإن يقينا من سوء الفهم إنه ولي ذلك القادر عليه ألو أفوى الله سبحانه وتعالى أتولي أوتني به ó ń di mẹ́fà. mẹ́fà la gbà á lẹ̀ àbí ó ti di méje báyìí alẹ́ ọjọ́ kẹjọ la wà báyìí lọ àgbà. Mm-mm. Mm-mm. ọlọ́mọṣà ìgbà ní ìbádà fún wa o wọ́n dàálù wà láyà ìwọ̀ ọlọ́run عن أبي غيرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رب صائم ليس له من صيامه إلا الجوع ورب قائم ليس له من قيامه إلا السهر وابن ماجه وصححه الألباني àdúrà tí mo ṣe kẹ́yìn yìí orí àdífi yìí ló ń rọ̀ lé lórí nígbà náà ní tí ò sí ọlọ́mọdé ó jàre wá túmọ̀ ní wípé bíbí tó nínú Ramadan wàhálà lọ́tún wàhálà lọ́sì àròrun sùn bá a ṣe fẹ́ àárí nǹkan jẹ bó ṣe wù wá àárí nǹkan mọ bó ṣe wù wá àwọn tí wọ́n jẹ́ baálé ilé ìyáálé ilé àwọn mọ́jú ni wọ́n wura wọn lọ́sàn-án àwẹ̀ gbogbo ilé yìí ee ọmọ ìyá mi nínú Islam wọ́n ó dànù wájú Ọlọ́run àdúrà kọ́ mò ń ṣe mọ́ nìsín ẹ fetílẹ̀. wá sínú gbogbo wàhálà yìí gbìyànjú kọ́lọ̀ mọ́ dáwẹ̀ rẹ lò láyà àdúrà nìkan ò rán bí kò ṣiṣẹ́ tọ̀ torí tó ń sọ ọlọ́run tó ṣàlàyé fún wa tá a fẹ́ tún fúnra wa láàrin ìṣẹ́jú mélòó kan níbi yìí sí ó báyàn Abu ó ló ń ṣe ń wí fáwa mùsùlùmí wípé rúbọ̀ sọ ìmí mélòó mélòó ló ń gbàwẹ̀ laysa lahu min siyamihi illa al-ju' kò sí ládàá kankan lẹ́sàn-án tí ó wà wájú ọlọ́run lórí àwẹ̀ rẹ̀ bí kò fi para rẹ̀ lọ. ó kàn fi para rẹ̀ lásán gbogbo ìkíra ẹni tá a kàn kíra wa òun náà kàn kíyàn ní kò fún òun ní ẹ̀kan wájú ọlọ́run kò sì lè mọ̀ látàyé ń bí ó dòjú àlìkíyà mọ̀ tó mọ̀ wípé àkáǹtì ààwẹ̀ kò sí ìkẹ̀kọ̀ fóun. Hubba sọ ìmìn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ omi ìṣìyà mi ilẹ̀ ìdúwọ̀ ó kàn fi para rẹ̀ lásán bíi kápó mọ̀ láyé gan kó ti mọ́ gbàwẹ̀ gan ìbáfẹ́ kúkú dà òun làdúrà wípé ẹni tí ò ṣe kó mọ́ jàre èèyàn rẹ̀ tí ò ṣe òun kú gbádùn sáyé jẹun lọ́sàn-án àwẹ̀ ṣe gbogbo ẹ̀ lọ́sàn-án àwẹ̀ ó kànlẹ̀ ti mọ̀ wípé kò sí òun ò láwẹ̀ gbà ìwọlẹ̀ tó wá ń fi para rẹ̀ tó bá lè gbọ́ wípé ọ̀lẹ́ tó kọ́ èrò nínú gbogbo tó kó lè máa jẹ bó ti wò ó dùn tó gbogbo ohun tó kó lè máa mu ní nǹkan múmu tọ́fìn rí gbẹ̀yìn tó bá ilé gbọ́ sọgbà lẹ́nìyẹn ìdáàmà ti jago mẹ́wàá àárọ̀ lọ ibi tí máa pa oúnjẹ tí máa gbẹ́ ìmọ̀ ọlọ́kùn mọ́lẹ̀ náà ni lọ àjọ ah, júrì sẹ́ẹ̀ tó ní ẹ wọ́n lọ àwọn èyí wá mú yàn báyìí ẹ júrì báyìí ah wákàtí mẹ́rin ló tún kù sí márùn-ún ẹ wọ́n lọ́hùn kásìrì tá a fà orí ìjókòó ló ti kásìrì àwẹ̀ ti mú àwẹ̀ ti wíkì gbogbo ara ẹ̀ bó bá ń womi lọ́ọ̀kan báyìí nígbà pé ń wo góòdì ni àlọ́ láti ń ṣe ọgbọ́n òṣèré dájú ó ti bàlágà bó dọ́gbọ́n fi pẹ́rẹ́ yóò kàgbá kò wọ́n ju ọlọ́run gbogbo ẹ̀sìn tẹ̀síìrì náà láàwẹ̀ àwọn afá àlá ní yìí bí bá ti pààyàn jó mọ́ lálàkàlà àlákàlà bí wọ́n dé lójú oorun wọ́n jù sínú kànga bí wọ́n tí ó mọ̀ gọ́ọ̀sì ebi yẹn ti pátayọ àlà wọ́n dòjọ́ alìkíyàmọ̀ kọ́lọ̀ wá ní ó kàn jẹ́ra ń yà ní. ah ọlọ́mọ jẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ o kí ni tí ó bi torí pé ẹ̀kọ́ tán ní káwẹ̀ ó kọ wa alẹ́kọ̀ọ́ yẹn ẹ̀kọ́ yẹn ò sí lára wa fẹ́ bàbá tara wa nìkan lókù àárọ̀ kan ara wa àwọn ènìyàn ṣe sí bá ṣe ń hùwà àwọ̀ ìyẹn ti pé méje lẹ́nu ìmú ìláwẹ̀ ṣiṣẹ́ lára rẹ̀ ìwòkuwò sógbà ìsọkúsọ ọ̀rọ̀ sógbà kò mọ ìyàtọ̀ láàrin ọ̀sán àwẹ̀ àkálẹ̀ àwẹ̀ ẹ̀sákẹ́sá dídá àwàdàkáwàdà obìnrin olóbìnrin bí bá ṣe lé papọ̀ kò tí ẹ̀ lọ àjùwà má ti pàdé lọ́fíìsì báyìí tó ń ná ọ̀daràn ní ẹ má fà kẹ̀mí ọmọ láwẹ̀ ọ ẹ má fà kẹ̀mí ọ. àfìtá ni obìnrin gbọ́mọ̀ fún láwẹ̀ ká má fọwọ́ kàn kí ló lọ ń jarun pálọ̀ àwọn ọkùnrin tí ò ní làkàyè bí tiẹ̀ náà sí. ọkọ sì ń bẹ́ ńlé kò sì dáná sàárì fún ìjọpẹ́ ń gbàwẹ̀ ni lè bọ́kọ rẹ sí nítorí kò wà nínú ń wò débi iṣẹ́ ń bọ̀ gá rẹ̀ ṣe ń bọ̀ ọmọọṣẹ́ ṣe lọ́kùnrin. àwẹ̀ wo là ń gbà tí rìbá jíjẹ àràmù jíjẹ ò nù wá wa ẹ̀tọ́ kìíní kan mùsùlùmí aláwẹ̀ lẹ́nu òun àwọn aláìní owó olówó ni. wọn láti wọra rẹ̀ wò mélòó olówó tó jówó ẹ̀tọ́ ti jẹ ní ojú òfin sábà nù àwẹ̀ gbogbo àwọn afáàlù tó ń lọ sí múmúra báyìí àwẹ̀ yìí sí inú rọmọdọ́nù sówó tiẹ̀ ni abẹ́tọ̀ àwọn ẹlẹ́tọ̀ gbèsè ń gbèsè tó yẹ ó sọ fún padà ibú wọn lòún fi sára rẹ̀ dé wọn pẹ̀lú olówó náà kó wọn sí yóò sùnmọ́ fagídíjọ yóò zaka òun gbèsè sí ni nínú zaka báyìí gbèsè sì kúta ìrìn ọlọ́run san ó zaka tó fẹ́ yọ yẹn òsì wúkú san gbèsè tó zaka ò wọnú owó ẹ̀ ṣùgbọ́n kárí mìíràn sasa kárí sọ́tà tó ká aláàjì kí zaka báyìí ẹ̀kẹ́ níta yóò sì yọ náà ń kọ́ yóò fojú tó ọrẹ náírà ó pè fọ́gọ́rùn èèyàn ọjọ́ sàkánà ni èròkérò sọmọ làkejì ń kọ́ fáwẹ̀ tá ń gbà yìí ti gbà á sófọ ẹ̀mí wa mọ́ sẹ́mi wa mọ́ tí bá ti jọ ń tò ní gbọ̀n ń títà rọ̀ wé lẹ́yìn ẹ̀ta àfẹ̀gbẹ́ kanra wa sọ́kàn wa kanra wa bẹ́ẹ̀ wọ́n ti ní ìsọ́fù àbí wọ́n ní sáwo sùúrù fakún kí sùfúfù wa títò wa kó dọ́gba káfẹsẹ̀ kanra wa kéjì táwọ́ kanra wa sọ́kàn wa kanra wa tí èsì pé kí ni tí ó bọ̀ látàgbẹ́ kàn mí dánwò lórí sáwọn akọ̀gbẹ́ akọ̀bẹ́jẹ́ ìní lèbi wọn ẹ̀sìn jọ lẹ́yìn síra yín ẹ̀tọ́ kíra yín kò ń gbé àwẹ̀ àbà ó sì lè pépè wò ó mo kàn ń sálámà sí ọ ní o kò sẹ̀mí kò lè sọ òfin jẹ́lẹ́sẹ̀ lẹ́yìn òun ó ti mọ̀ kò sì rẹ́ni wí fún bó ti kó sínú páńpẹ́ rẹ̀ kí láwẹ̀ yẹn kí nìtú àwẹ̀ yẹn àwẹ̀ wo là ń gbà tíyàwó ilé kí ń jí owó ọkọ rẹ̀ ó tún jí títí fa ó tún wọnú àwẹ̀ kódà bó fi bó bá sí aláwẹ̀ lẹ́nu nínú tọkọ rẹ̀ nílé lóúnjẹ ọ̀ràn yẹn ni kò gbàyọ̀dá lọ́wọ́ rẹ̀ baálé wa àwọn mẹ́rin pé là ń jẹun àmọ́ mo fẹ́ ti tìyàn bí mẹ́rin náà sí àmẹ́rẹ̀ lọ sí mọ́ṣáláṣí àwọn pé kò ní pé kò ń kò ń tọ́ yọ̀ǹda tọrọ yọ̀ǹda ìwọ́ kò ní lọ́lọ́bì ọ léèrè tó bá owó tara ti àmọ́ owó ọkọ rẹ dúkìá ọkọ rẹ kò rí sí bó ṣe bá ní bẹ́ẹ̀ ni kò sáyè ẹ jẹ́ káwọ̀ ẹ̀ lápá lára wa kọ́rọ̀ wa mọ́ kò síbi wípé rúbà sọ ìní lẹ́yìn sẹ̀lẹ̀ omi sí yá nìyí ilẹ̀ jòrò. wọ́n rúbà kọ ìní lẹ́yìn sẹ̀lẹ̀ omi sí yá nìyí ilẹ̀ sáà. ìtànà ibi tó sọ yìí náà báyìí lẹ́rù ó ní mélòó mélòó lẹ́yìn tí ń fi lóru tí ń fohùn sí tàhájúd kò sí nǹkan kan nínú àkọọ́lẹ̀ tàhájúd rẹ̀ wọ́n jọ ọlọ́run ju wípé ó dá ohun ojú lọ ó kàn sàsùn lásán night party tí ò ní ládá mélòó wọn kí wọn kí mọ́kàn wọn kí mẹ́tàlá àbí wọn kí mọ́kànlá bó bá tún wá di lágbo kan òru ó tún tálùwà láti afá ó sì ń se náfìlà bẹ́ẹ̀ ni ṣe tìráwà bẹ́ẹ̀ ni ń ṣàdúrà ń wọ́n tún máa ran létí ní ẹ̀wà jẹ sàhúrò yín àwọn òjì délẹ̀ ó tún jẹ́ sábà àfọ́ tó padà náfìlà náà tó ní lójú alùkì àmọ̀sẹ̀ kò tún wá ní ìmọ̀láyé bọ́lọ̀wọ̀ bá ìtí fàyàn lẹ́kún nìyẹn bó bá wọn kọ́lọ̀wọ̀ bá yóò ṣàtúnṣe kò sí kò sí sáyìn tí ìfún kọ́lọ̀wọ̀ bá lójú alùkì àmọ̀ yóò kàn bára ẹ̀ lójijì wípé ee gbogbo àwẹ̀ tí mo gbà láyé gbogbo tàbí tí mo ṣe láyé lásìkò àti mo ṣe lóru láyé àṣẹ kò sí nǹkan kan fún mi ẹnu pé táwọn fáwọn ń fẹ́ fi fún wa lára ni wípé ìyẹn lè mọ̀ fọ́lọ́hún gbaṣẹ́ dáadáa èèyàn lọ́nà kan ọ̀nà yẹn ni pé títẹ́ eré yẹn ò bá ti tún wọ gangan ṣe tí wàá ti tún ọ sí àpẹẹrẹ nìyẹn tálà yẹn wa kírun iṣẹ́ ni olùwà sì sọ wípé irun yẹn tó bá ń kí dáadáa wà dọ̀tí wà zìnà wà rìbá wà olè jíjà à ń jákò mọ̀lẹ́bí à ń parọ́ zìnà mọ̀nyàn à ń ṣẹbọ àyálẹ́ alásàtí káàkiri gbogbo àti òdá yẹn ẹ̀fọn gbọ́dọ̀ bá tó bá ti ń tíhun tí òun ò bá wọn pàlápàlá yẹn ńlá pẹ̀lẹ́ nìyẹn pọ́lọ́mù bá wọn rẹ̀. ní àbáṣe ni má làbútẹ̀ sọ̀lá ẹ̀fẹ̀lẹ́ sọ̀lá ẹ̀fẹ̀lá má làbútẹ̀ sọ̀lá gbogbo ẹni tí ò bá ti òbé ìrun tí ò òbé àṣẹ tí ìrun pa sàlẹ́ẹ̀sọ̀lẹ́ àtẹ̀lá kò ní hàn. bẹ́ẹ̀ ni gbogbo sẹ́ẹ̀rẹ́ tá a bá ti ń ṣe tá a fi ń wá súnmọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala tí ò bá ti já sí tá a fi ṣe aburú lẹ̀ àpẹẹrẹ nìyẹn wípé iṣẹ́ rẹ̀ tá à ń ṣe yẹn ó lárùn wájú ọlọ́run ó lábà wọ́n kò lálàáfíà tó bá sì lálàáfíà bá ṣe ń rò pé ládàá rẹ̀ ó sì tó níwájú ọlọ́run yẹn ó lè mọ́tò bẹ́ẹ̀. nígbà sí pé حينما تقدم على الحسنات يجب عليك أن تتكفف عن السيئات آه يجب عليك أن تكف عن السيئات tó bá ti ń gbìyànjú tó bẹ̀rẹ̀ sí ní àkàkún ṣe ṣíṣe àwọn ṣe dáadáa ṣíṣe ó tún dọ́rùn yàn at the same time ko sá fún aburu. wọ́n dùn lórí pé àwọn ṣe dáadáa àwọn ṣàbúrú bó bá ti ń gbìyànjú tó ń fi àwọn ṣẹ́rí ṣẹ́rí tó rọ̀ mẹ́wọ̀ ìwọ tọ́lọ́hún iṣẹ́ tó rọ̀ mọ́ wà ní Muhammad tó rọ̀ mọ́ àwọn ẹ̀dá tó ń yí ọká ẹjọ́ ń bẹ́ẹ̀ ni náà iṣẹ́ ẹbí ṣe kí àwọn tó ń ṣiṣẹ́ ló ń ṣiṣẹ́ bí lójúmọ́ kan sí náà ara rẹ̀ iṣẹ́ rẹ̀ mélòó ló ṣe wo ṣẹ́ bí tó nìkan ṣe ọ̀rọ̀ lọ́rọ̀ tó sọ lẹ́yìn kìí ṣiṣẹ́ bí ẹ̀rọ tó pamọ́ yìí ṣiṣẹ́ bí obìnrin olóbìnrin tó ràn júmọ́ káàkiri bí ó wo obìnrin tí fa ọ̀kadà sí ìbọ̀lù lọ́rọ̀ kò sí mà tó ń súnmọ́ tó ó gba ní ẹgọ ọ̀daràn burúkú òsì kí ló rò yóò kó bá mi kò sí tó ro obìnrin olóbìnrin lówó tó bẹ́ẹ̀ obìnrin olóbìnrin lójú kò mọ́ lọ sì ná lágbèrè tó gbó ejò jíjẹ ní ó jẹ̀mí ìwò ló bá lọ. nǹkan nínú àwọn tí wọ́n jẹ̀rọ náà olópóló ti ẹ̀dá jù. ìsíbẹ̀rọ náà báyìí púpọ̀ tí ò lọ́kọ mọ́ ọkọ rẹ̀ tó

ìyẹn ṣe nílà káyìn ìtúkà máa tẹ̀lọ́ lókó tó ṣe pé kó orí báyìí àbí kó tẹ̀ tó mọ́ tó rán ìyàn sí kó mọ̀ tí ẹ̀mọ̀ pọ́dọ̀ tí ẹgẹ́ ní sẹ́rẹ́ ní jáde sọ́dọ̀ ti tiẹ̀ kò sí pé ó fẹ́ fẹ́ o lóbìnrin o ní fẹ́ kó mọ̀ wá wò níwò pé tó bá ti pé ọkùnrin ààrẹ gan lòún ṣe dáadáa yẹn sí kó mọ̀ rò níwò pé irú ọkùnrin kó sì padà jọkọ mi o fẹ́ kó wá bẹ́ẹ̀ o fi ń rán yàn ẹ̀fọ́ ló jẹ báyìí wọn àtọ́ mọ́ rẹ̀ ẹ̀sìn tó péjọ tó bá filé ayé lẹ̀ àwọn ló fún wọn sun ẹkún nígbà pọ̀pọ̀ wọn kú àwọn ló wá sọ pé ó ti ẹ̀dá àwọn lọ́dún bá ti dìnnà jù kò sì sẹ́kọ̀ọ́ náà fọmọ obìnrin ayé ìsìn náà tẹ́lẹ̀ obìnrin ayé ìsìn kò sẹ́kọ̀ọ́ ọkọ ń bẹ láyé gan ṣe dìnnà àdúrà sọ pọ́kọ kò tí ì jáde ó kó ọkọ gan ti ṣe dìnnà ń pàpà ń bẹnu oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá òun wọ́n tún gbó mọ́lẹ̀ nílé ọkọ rẹ̀ tó kú wọ́n tún gbó mọ́lẹ̀ ah ah ah káàrí ọlọ́mọdé láàkáyẹ wọ́n sọ ni ọlọ́mọdé láàkáyẹ wọ́n sọ ni ìgbẹ́jọ́ bá ti ní tìjú láyé wọn àti ẹranko wọn dọ́gba ni kò sí gbogbo ọ̀rọ̀ ìjọ lójú wọ́n sọ̀rọ̀ ọlọ́run ẹ̀rín ní mọ̀ ẹ̀rín lẹ́tọ́nà lóka kò tiẹ̀ ríro ni ẹ̀yìn àfá ìjẹ kẹ̀mọ́ sábà aláyẹmọ́ ìkan náà ni gbogbo wà sí ní drama ló mọ́jọ lé ṣiṣẹ́ kò sí làákàyè kò sí rònú kòrónjọ́ kan ń tẹ́bi tó ń tiẹ̀ wà yìí àwọn táwọn jọ wà papọ̀ náà wọ́n mọ̀ sí wọn àwọn jọ ń kírun sí wọn láà wọ́n mọ̀ sí náà ọjọ́ kan wọ́n mọ̀ kírun sí wọn lára ọjọ́ kan kò ń ṣe làákàyè gbogbo ìsẹ̀mí ayé ẹ̀ kọ́mẹ́dì kọ́mẹ́dì kọ́mẹ́dì kọ́mẹ́dì ọlọ́run à ń dánu mọ́jú torí tiẹ̀ ni o. ẹjà kábàámọ̀ a lè ṣe wù wá ṣùgbùmí inú Ramadan kẹrùkẹrù lérò sùn ṣe wù kódà kó lọ́wọ́ alẹ́ ti ń dùn orí kí ni dìde pé oṣù ni oṣù ni ìfẹ́ sùn tó bá ti mẹ́wàá kẹyìn gbẹ̀yìn Ramadan ah! ẹlòmíín jẹ́ ìgbẹ́lẹ́gbẹ́ pé gbogbo òun yẹ kó oòrùn wọ̀tàwọ̀ báyìí tílẹ̀ ó fi mọ́ kí súbì bí kẹ́lẹ́ yìí mọ́sùn yóò máa ṣe ó ṣe náfìlà ó máa ṣe tìláwà ó máa ṣe náfìlà ó máa ṣe tìláwà ó máa ṣàdúrà ó máa ṣàkà ọlọ́mọjà ṣàṣìdànù ọjà ṣàṣìdànù ìwà rẹ̀ tí ń júwe pé yẹn lẹ́sìn rẹ̀ lọ́wọ́ mọ́sàbí sọ̀sọ́ wa ìgbàgbọ́ rẹ̀ tọ́lọ́mọ bá fi ń bo ẹ̀dá láṣìírí nínú sàárè mọ́sàyọ̀ǹda rẹ̀ fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك